وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún olúwa wa àtọrọ àdékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún àmìlúwa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn ará lè ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sàhábà níbi àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó kárí àwa náà àti gbogbo mùsùlùmí tó dúró ti ẹ̀sìn ọlọ́run bójú tọ́ àti bí i ẹ̀ kí a wọlé ẹ̀kọ́ sí pé àkó ìbádà olúwa ó gba ìbádà wa ọlọ́run jẹ́ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ní ìgbà tí à ń retí kí àwọn elétò kí wọ́n parí preparation wọn kò ra wa láǹfààní gẹ́gẹ́ bí àgbẹ̀sọ pé الصحابي الجليل عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم يتخولنا بالموعظة màkàfàtà àtàhàmì nínú ìgbẹ́jà mẹ́bí sallallahu alaihi wa sallam òní wípé gbogbo gbàjá àwọn ọmọkéwà àgbà àwọn sàhábí àgbà àwọn sàhábí ànẹ́bí tó wọ́n bá ti kójọ ànẹ́bí sallallahu alaihi wa sallam a máa lẹ́kọ̀ọ́ ó sáǹfà ní nítorí wípé wọ́n tó ká tó náà ní ilé yìí náà ní wọ́n bá ti kò díẹ̀ mo yá ká tó reflect lórí àyà kan nínú àyàtò ṣáàlù lọ́rin Ramadan tààtọ̀ lánàá lánàá wọ́n tó tá bá ká òǹkà àyàtò tí Kùránì ní tí aláàbí sọ̀rọ̀ رمضان حجة jẹ́ لن láti الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فاتني الله بقوله أحل لكم ليلة الصيام الرفض إلى نسائكم أي ليس أمين ألا يفهم ولا تأكلوا أموالكم بينكم بالباطل فتذلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالعلم وأنتم تعلمون آية نجي من آية الأقوى قوله تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي فليؤمنوا بي لعلهم يرشدون آية من آيات رمضان اللغة náà tréní tá a gbà ní oṣù yìí ó ní ẹ̀kọ́ àdúrà àdúrà gẹ́gẹ́ báwọn ní máa fi pín méjì ní dùháwò alábì pọ̀dùháwò alàìbáadà dùháwò alàìbáadà pọ̀dùháwò alàìbáadà àdúrà sáàǹṣe pẹ́pẹ́ kìí wípé àátẹ̀wọ́ sókè ìjọsìn wa òní àdúrà wa gẹ́gẹ́ bí àníkọ̀ọ́lá wọn sọ ما اقترب إلي عبدي بشيء أحب إلي مما اقتربت عليه ولا يزال العبد يتقرب إلي بالنوافل حتى أحبه في حديث قدسي ولذلك الله سبحانه وتعالى ta'ala تقرب pín tàkọ́rọ̀bù في méjì آه، à ń kírun à ń gbáwẹ̀ a ní àkídà tó dáa gbogbo àwọn eléyìí àdúrà làwọn náà dùáwù àlàyìnbáàdà làwọn dùáwù mẹ́tàlà ó ní í sí àátẹ̀wọ́ sókè gẹ́gẹ́ bó ṣe wà ní àdéhùn èmi sí ànábì pẹ̀lú àpàtà fún wa wípé ó dárúkọ arákùnrin kan aṣááta arúgbára yòpélu àṣàfà yàkólu yàrọ́bì yàrọ́bì títí dé parí hadith so àdúrà ẹlẹ́ẹ̀kejì àdúrà òun <clears throat> ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ yìí ni pé àdúrà táà ń tẹ́wọ́ sí Allah tàbí béèrè nǹkan tó wò wá òun lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ wípé òun ni olówó agbàlérò pẹ̀lú wáyé dáadáa alákàyìn báyìí à ń ní fàáyé ní parí tí àwọn ìjọ rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tábàbí ẹni tábàbí rẹ̀ àjẹ́bí pé bọ́ọ̀lù kò ṣe rí sí wọn sọ wípé ìní ọ̀rí mo súnmọ́ kọ̀ọ̀kan wọn mo súnmọ́ ẹnì kọ̀ọ̀kan ẹni tó súnmọ́ ni a ní intermediary láàrin bàbá fi súnmọ́ ara wa ọ̀rẹ́dì àtàtọ́ ní wàhálà láàrin tẹ́ẹ̀nì kan bá tún wá bọ́ sáàrin wa yóò bá àti pé yóò jẹ́ kí wa nù la nítorí súnmọ́ ọ̀rẹ́ jù kò nílùú ẹ̀kẹ́tún kẹtún súnmọ́ báyìí ní parí òjì ìbùdá wa tàbídá àyìn mo máa ń dáhùn gbogbo tó bá pè mí àdá àyìn àwọn onímọ̀ rẹ̀ pé alifu alam ahad azini ao ìlìjẹ́sí ao ìlìsẹ̀rọ̀ anybody tó bá pè mí àlá ni ó dá lóhùn mọ̀ fún mọ̀ ẹni pé ẹrú ní kí so àfikà pé ọlọ́run pẹ̀lú ìbádà wa àfikà pé Allah pẹ̀lú kátẹ́wọ́ sókè òjìdù dáwàtà dáhìn ìdá dáhìn ìgbàgbà tí ń pè ní but condition méjì ni olùwàgbé kalẹ̀ fálẹ̀ tẹ̀lé ibú ní pẹ̀lú yóò mímú bí ó parí kí àwọn náà kọ́kọ́ kí àwọn ẹrú àwọn ọmọlẹ́yìn rà nẹ́bí kí kọ́kọ́kọ́ dẹ̀mí náà lóhun ìpèpè mi náà wọ́n ti gbàgbé gbọ́ àmájẹ̀mú méjèèjì yìí ló wá ní ma ń sábà ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ Umar bin Khattab radiyallahu ta'ala anhu Amirul Mu'minin tí ń ṣe àrólẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ó ní فإذا رزقت الدعاء علمت علمت أن الإجابة مع mo rò wípé kìí kàún láyà kódà ohun ìtì ẹ rí rò pé ìjẹ́ tó ń bá ṣàdúrà ọlọ́run ó gba abọ́lọ́run nígbà pé wọ́n rí rò ìtí máa ń bà wọn lẹ́rù nta ń pè ti bayi ọ̀rìbẹ̀ wọ́n ojú ìbò wọ́n dáhùn àdéhùn ní ọlọ́run ìfì lópa àdéhùn ó wá kú lẹ́nìkan ó ṣe lè jòkó lóṣèlú jòkó àdúrà ọ̀n ló fàtà nẹ́tọ̀rọ̀ wọ́n sọ wípé ní ẹbá ń bẹ ọlọ́run ìsàdúlọ́ wa antum muqinuna fìlè ọba al-yaqin ìkéyìn ó mà wípé tí aláàwí ìtànẹ́bì wí kò ní kò ní yẹ sallallahu alaihi wasallam ó jẹ́ pàtàkì ní gbèsè ayé wa ó jẹ́ pàtàkì ní gbèsè ayé wa nínú àwọn ẹ̀kọ́ táàtò kọ́ níbi a rí wípé aláàmọ́ wípé tí wọ́n bá ń bí ànẹ́bì sallallahu alaihi wasallam nípa tó jẹ máa aláàmà rí àdúwà tó wípé kí lè bá àwọn òṣàrí àti ká máa wá alágàáta láàrin àwa àti ọlọ́run ọba ní sọfún tó yẹ kí ọlọ́run ọba wí ní wípé sọ fún àwọn àjọ rẹ pé ká máa wá bá ọ èrè ànẹ́bí sallallahu alaihi wasallam ká máa wá bá ọ ká bá wá bá ọ kí wọ́n sàlàyé sáńfẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ọ ìwọ́ wá sàlàyé rẹ̀ fún fún ọ̀tọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ sọ fún ayé pé ní ìyìn parí bá a tó pọ̀ tó mọ́sálásí àtàntí ò sí mọ́sálásí àtàntí ò sí nàìjíríà gan èlé parí ọlọ́run tó máa wà so eléyìí yóò jẹ́ kó máa wáyé pé a tẹ̀tẹ̀ nídìí àwọn táwọn èèyàn ń pè ní ẹ̀rọ ọlọ́run tí ẹni tẹ́lẹ̀ ìbá gan ó jìnà sí ju aláàlọ́ subhanahu wa ta'ala ewu la bọ̀mọ́ wá dàmú ààrẹ ẹni náà kò sí láìsí pé náà wọn ọ̀nà téèyàn lè fi gbà téèyàn lè fi gbà ṣàdúrà kò sí láìsí kéèyàn sọ fún ọmọ àyẹ́ èèyàn mùsùlùmí lọ́kùnrin ni àbí lóbìnrin ni pé sàlámà àlékún ṣe àdì rẹ́kùnrin àbá wa àbí ọmọ mo ní bùkátà báyìí bóyá ìdánwò ni bóyá mo ní ìtàbíù ni bóyá mo sáà ní nǹkan tí òun tẹ́wọ́ sí ọlọ́run tí mo níra kan kọ́lọ́ kó bá mi ṣe ìlà mi ṣàdúrà lójú ẹsẹ̀ náà nígbà wípé ní ọ̀kọ́kọ́ kàlọ́ òjà ara ní kíkè lójú parí so èèyàn lè èèyàn lè sọ fún ọmọ yìí èèyàn pé ẹ̀rọ gbàgbé wa nínú àdúrà yìí nígbàtí wọn lọ rọ̀ bẹ́ẹ̀ lọ́ta àdá àníwò tó ń dágbére fún àtàbí fún lọ sí ọmọra tàbánu sí àárín pé àtàbí sọ fún wípé sallallahu alaihi wasallam látàntàná sì sọ ní gbogbo ààrẹ wọn gbàgbé wa nú àdúrà rẹ àtàbí sọ fún ọmọ rù bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò lè lẹ́ra wọn pé ẹ̀bá ń tàdúrà alifábélù ó lè bẹ́ màkòdóòlù ẹni tó jọ̀gá sáàrò wípé ni ẹni ńlá ni ó lè bẹ́ ẹni sáàrò wípé ẹ̀ẹ́dẹ̀ ní ńlá bẹ́ẹ̀ bí ó lè jẹ́ ọpọ́sìtì náà nítorí kí ni ìnà àtìrámà kọmọ ẹ̀ńdà lọ́rí àti ọ̀pẹ̀ ọlọ́run ló mẹ́ni rẹ̀ ọmọ àádàbí àfẹ́yìn yẹ̀kínú ó ṣe pàtàkì káàní tábà tí ní agbàgbé pẹ̀lú ògbóṣọ́ ọlọ́run ọba ìbò tí táwọn wá yóò rífọ́ àmì lọ́wọ́ tónú àwọn ládàbí àdúrà tí a rí kọ́ nínú ááyà yìí tó ní pé aláàbọ̀bá rí pé ìní ọ̀rí bẹ́ẹ̀ mùsùlùmí ní kọ̀ọ̀kan so kò nídìí kẹ́ lọ bẹ́ẹ̀ nìkankan however sọ yìí kò dé láì pé ọ̀dẹ́kùn òun ti bá níbẹ̀ lọ kò sì ní gújù bá náà lọ then àdúà àdúà náà ni eh, kéde pé tí àti àkọ́kọ́kọ́ ẹ̀rìpà ní ọ̀rọ̀ sọ́lá tọ́lá yí pé ní ẹni tọ́lá ń bá kò sí ádàbí bẹ́ẹ̀ tí a bá wí ẹyọ kan ní ẹkẹfì sọ́nà bá fi ṣe kò ń gà nínú rẹ̀ tó ti tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níjọ́ àràbá kí là náà bí wí sallallahu alaihi wasallam ó ní kápá àdúrà tó pọ̀ níjọ́ àràbá wà kọ́ irú máa kó tù ánà wànàbí yóò nà kọ́bílì yìí tó dáa sí ìlú àtàwọn ànábì tó ti lọ wí kí là àdúrà yóò máa rọ́fà la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in kọ̀dí lọ́nà ìgbà ní tó tó túnmà sí wípé àdúrà tí àwọn ẹlòmí ọmọ wá dá pé ìfẹ́ ẹgbẹ́ sí ní òkè ẹwà ṣe àlùwàlá ẹwà ṣe la ilaha illallah how many mélòó ẹ̀ẹ́sẹ̀ wá dá la ilaha illallah 1000 ẹ̀ẹ́kùn ìgbọ́n olè yóò gbé jòkó tí ó ṣe láàyè láàárín ọlọ́wọ́ sáwọn kí kí wá sí pẹ̀yà ń tan rẹ̀ níjẹ láàyè láàárín ọlọ́ láàyè láàárín ọlọ́ 1000 ipò kéré o kò sí lè náà níbi rẹ̀ yìí pé kìí pé kí ẹmọ láàyè láwọn pàpàpàlà ń sọ kò sí pé ká wá dáyàn Allah nìkan àti òṣìṣẹ́ ọlọ́run bá nìkan àwọn náà sì lè so àdúrà wa yìí tí ọlọ́run bá fẹ́ gbà lọ́wọ́ wa òun ni al-iqan al-iqan ká ṣe quality not quantity quality not eh, quantity so lára ẹ̀kọ́ àdúrà tí a tún ṣe eh, òun náà then aya mi eh, tí nínú aya yìí náà ẹwu tí ọlọ́wọ́ bá fi parí tó fi parí ọ̀rọ̀ ọ̀rọ̀mọ̀bọ̀n aláàríkágbáwẹ̀ ó sàlàyé àjọ àfihàn wà tó wá fẹ́ klóòtì tọ́pìkì àwẹ̀ wọ́n ni wàlátákùnà wà lẹ́kùn bẹ́ẹ̀nà fún ìlbà ẹ̀ṣọ́ra yìí dúkìá o dúkìá ẹmọ́dìrẹ́ alìkìsáàbù ìwà àríkìtì ìwà owó ẹ̀ṣọ́ra yìí ẹjẹ́ kó jẹ́ ọ̀nà àláàlì kó má jẹ́ ọ̀nà àrọ́mù kí ló fà á torí wípé ní máàlù àrọ́mù láyàjú àlẹ́bì lórí rẹ̀ sọ̀rọ̀lọ́wà rẹ̀ owó èèwọ̀ máàlù àrọ́mù láyàjú kìí wà ń dáa máa láyàǹfà tó bá sì pẹ́ pẹ̀lú láǹfààní sọ̀rọ̀láwà rẹ̀ wasallam tó ẹwà wo ọ̀rọ̀ ìbádà ni olúwa ń bá bọ̀ ó wá bí ọ̀rọ̀ mọ̀hámádà ọ̀rọ̀ jíjẹ mímu líná lílo ìparí ẹ̀ pé ẹ má mú ẹ má jẹ owó ẹni owó ara yín lọ́nà tí ò ni ẹ wá àwọn onímọ̀ wípé wọ́n nìyẹn tó sí wípé tí ń ṣẹlẹ̀ láàrin wa agreement ni promise ni business ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè affect ìbádà wa negatively sẹ́ni pé àwàdá àti ń gbà bọ̀ tí ènìyàn bá lè àkálà máa lálọ̀rọ̀ rí bilbápílì lọ́nà tí ó tọ́ àwọn òbàjẹ́ ìtumà rẹ̀ sọ̀tọ́ tí máa ti wípé àwọn onímọ̀ àtọ́ wípé ní wàlátàkù lámùwálà bẹ́ẹ̀nà bilbápílì بناية ولا تأكلوا أموالكم بينكم بالباطل وضد لجاية الحكام لتأكلوا طريقا من أموال الناس بالإثم أو أتوا بالإثم كان بيجي بالشرك والمعصية بالشرك والمعصية بالشرك شرك بيتجه قال الله تعالى لئن أشركت ليحبطن عملك aláàdá rẹ̀ sọ̀rọ̀ sáà ní ìṣọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá tó bá ilé pàmùkàn ní ọ̀mìnira ọlọ́run gbogbo tó lọ́dún báyìí. anábì nuru anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ẹ̀dá fún wa lè kọ̀ọ̀kan wa àwa ní àtìbà ọ́fíìsì la anábì ní sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ọlọ́run ti forí ẹ̀bẹ̀rẹ̀ yìí ṣírùkù mọ̀ bá iṣẹ́ jẹ́ àgbé máàmíyà náà mọ̀ bá iṣẹ́ jẹ́ oyin wọ̀látà pẹ̀lú àwọn àlàkọ̀ọ́bẹ̀ ẹ̀kọ́ ìgbà ìdákọ̀ àwọn nínú kàtí abẹ́rẹ́ àkíyèsí ara wa sí nígbà tí ọlọ́run ní kí a máa fi ra láyọ̀ nínú ọ̀rọ̀mọ̀gbọ́n tó mẹ́rin lè kí ọlọ́run tó gba ìbáàdà wa. nínú àwọn àkàkọ́ tó kún ṣẹlẹ̀ nígbà tí òfin fẹ́ so a ń gbọ́ wípé wípé sábà fásí róyá tó lè láì ní ìlẹ́kàtẹ̀lẹ̀ àràbíyà tó sọ̀rọ̀ ní àríṣà àlọ́ láwà ní sọ́rọ̀ mọ́láka ìlú Saudi Arabia ní wọ́n rọ́sù níbẹ̀ wípé ọ̀rọ̀ social media tẹ̀lé fífẹ́ wọ́n gbà gbọ́ púpọ̀ àtúwárí mẹ́fẹ́jìsì nínú àwọn ọ̀rẹ́ wa lọ́n ìlú tó jọmọ sàwọ́dí tí kì ṣe ọmọ sàwọ́dí láti tí wọ́n pé àpọ̀lù tó túnmà sí wípé sábàdá tí orúwó yájú àlèyé láì ní tó kọ́kọ́ wá sọ́kà náà ní masala àlèyàfẹ́yìn ìníyẹ̀fẹ́yìn sí àlá tí ń tí ọlọ́run bá ṣe lóṣèlú ṣáwọn báwọn míì tí wọ́n ti ń sọ sọ́rí wípé láìláì wọn ò lè rí oṣù ní yọ́mù sáàpì yìí ní òní tí wọn ò lè rí ọdún wọ́n ti rí àdínwò rí aláàrí kólà àánsùn àlámú àmìlà ọlọ́run ẹgbẹ́ ọlọ́run lọ sí àárín ọlọ́run ní òun ni mo dá bírò lòmóòrùn fàmùsọ́lùkù lùkọ́ùn ọlọ́ọ̀lọ́ ń kọ̀ntú ayé ìdíkàtọ̀ ọba kọ̀ntú rẹ̀ ìdípa ìdáàbẹ̀ tí mọ̀ ọba jẹ́ ká màdà sí kú láyà alámùlọ̀wọ́ ibá ìlọ̀lọ́ olúwa nìkan ló máa kọ̀kọ̀ ẹnìkan ò má so bí ah, a rò báyìí tó bí a ti rí eh, 29 ni ṣàbán 29 ni bóyá Ramadan ó lè pé 30 bó sì wọ́n ó lè pé 29 kí àwọn àti àlàkó lẹ̀ fún rárárárá rẹ̀ tí ó rí ìdíká sí tó bá dúró àsìkò báyìí àmọ́ ká máa wá sọ kàtígórí kálẹ̀ pé a gbogbo ayé gbogbo ayé tàbí pé ní àwọn alájá káòlù àwọn bàbá ti dá káòlù bẹ̀ní sáwọn ọlọ́run yìí fẹ́ kẹ́ kọ̀ǹtẹ́ẹ̀tì agbára ohun àlá tó jó àkọ́kọ́lá lọ́dún torí pé ń tàn nẹ́bí kọ́ wa ń táwọn tàbí sọ̀rọ̀ sọ́lá nẹ́bí kọ́ àwọn sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́lá ní wípé àmọ́ ìrètí ànọ́sẹ́ǹtì àwọn aláṣẹ tó wà ní nàìjíríà tí wọ́n bá ní wọ́n rí oṣù ní nàìjíríà lónìí àjẹpé ọ̀gádẹ̀rẹ̀ ahad òun náà ní ọdún tàbátì ní wípé wọn ò rí oṣù nùkàmínú ramadana talatin àdípàwò pé oṣù ramadan talatin onani hakada ni hadithu abdallah hadithu kore tó jẹ́ ọmọ ọ̀dọ̀ omil fadil ọmọ ọ̀dọ̀ omil alfadil nígbà tó rán lọ sílùú sáàmù tọ́nà lọ sí ìlú sáàmù ìlú sáàmù ó ní ààwẹ̀ ti dé bá òrèl yìí nígbà tó lọ so àwọn rí oṣù bóyá ìjọ jímà àbí sátọ̀dé nígbàtí tí wọ́n dé padà tí ó dé sí Mẹ́dínà padà Mẹ́dínà ló ti sínú àwọn tọ̀hún wọ́n ti sọdún

ṣé oṣù tí Abdullahi Masoudi rí káàfi sọ ọdún sí wò ní tẹ̀lé Ibn Abbas ní pé láà hákàdá àmárọ̀ náà ọ̀ṣọ́rọ̀ wọ́rí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sọ́lẹ̀ tí rárá àwọn ní tẹ̀lé nǹkan nẹ́bí pàwá látẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sọ́lẹ̀ kí na nẹ́bí wí yawma tasumūn wọ́n náà bí sinmi ká máa ṣe sallallahu alayhi wa sallam tó dáwọn onímọ̀ wí ni wípé ìgbóyè ìbálájì òyàtò ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìgbà tí wọ́n wí nù ṣàwọn náà á máa bẹ̀rẹ̀ á máa retí tí àwọn aláṣẹ wa tó wà Quran chapter 41, verse 83 83 òun ni next to the olóbẹ̀ kan yìí sọ́rọ̀ tó fọ́sẹ̀ láti tí alábà ìpé nípa nuríyìn àyà sí náà sí àpáà kò fi àǹfóṣẹ̀ ní hátà yàtàbá yẹnà láhùn ànáwó alhàkà ọ̀lán lẹ́sì bìrọ́bìkà ànáwó alákùlé ṣẹ́yìn ṣẹ̀yìn aláàrín pé àájẹ́ kí ó yí àwọn támà ń wọlú ní wa àájẹ́ àáfí àmì àáfí ara wa hàn wọ́n láti nǹkan tí ó máa rí lámì àti látara àwọn gangan fara wọn tí ó mọ̀ pé ní ọlọ́run ọba ní ọba òdodo ní tó bá wí ìrùn ló ṣe tí ò bá ṣe ẹnìkankan ò ṣe tó bá fẹ́ kí ájì mú jẹrẹ náà ní wípé ká ní àlèyàfẹ́ ká mọ́ pààyọ ààlà wa ká dúró عند قال الله فقال رسوله صلى الله fásitì àdìlámà tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ pọ̀lá ìyẹ̀rẹ̀ta ọkàn rẹ̀ ó balẹ̀ yóò sì sin lọ́run àádá àlùyọ̀kẹ́ àbẹ̀lọ́run kọ́lọ́nkọ́gbà ìbádà wa lákọ̀ọ́ṣọ́ ọlọ́run ọba òkú bí ìgbẹ́jú mẹ́wàá bóyá kọ́mẹ́ǹtì ni observation question àbí additional subtraction. وصلى الله وسلم نبينا محمد وآله وصحبه tó bá ní pẹ́ṣà àbí àfikún àbí àyọkó ní ìṣẹ́jú mẹ́wàá tó kù títí sàtóbi àríkùn sálámù Thank you. jazakumullahu khairan aláwọ̀kan ilẹ̀kàn rí lára ma ba'da Ramadan lára wọn adọ́tọ́kù lẹ́yìn Ramadan asọ́lá na wípé Allah Allah bí a kó jìnà ká dákun ká sọ́ra wa ká bẹ̀rù Allah ọlọ́run ti ní ká rú rí àti ẹ̀dàkùn mọ́jọ ká bá iṣẹ́ ara wa jẹ́ ẹnìkọ̀ kánú wa òyà wà ní báńdì Islam ẹmọ́jẹ kí Islam ò láàyè láti ọ̀dọ̀ wa annabi ló ń bẹ̀ sallallahu alayhi wa sallam bọ́dún tí ń bọ̀ àbí ọdún tí ń bọ̀ yìí lọ́lọ́kọ́lá jùbọ́ aláìsíbọ̀ mọ́kútàrọ́bà ilé àbúgbì ṣẹ́yìn àhábò iléyà nínú sàrọ́tà alẹ́ yìí tọ́lọ̀ ọba ti lọ́rùn èèyàn ló dájú káfi súnmọ́ ọlọ́run láti ṣe rọmọgọ́n àti súnmọ́ ọlọ́run bẹ́lọ́n kọ́lọ́n kó gbà wà láyà ìdáàbò àbúrò ẹ̀tọ̀ kọ́rọ́bù iléyà bí nàwáfì ó tún wá kọ àwọn nàwáfì so mẹ́fà nínú shawwal yìí bọ́lọ́n bá ti ní kọ́rọ̀ ẹni ká kìyà lè ìrẹ́gbọ́rọ̀ bàwẹ́ jọ ọdún níjọ ọdún tó bá lè pé ọ̀nà bá ní ọdún èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ bàwẹ́ níjọ ọdún ànábì kọ̀ fún wa sallallahu alaihi wasallam agbáwẹ̀ níjọ ọdún pọ̀tí láti mọ́ndé lọ títí ẹlẹ́bẹ̀rẹ̀ kiri so tó bá rán ẹ̀ lọ́rùn àti gbà á léra wọn mọ́ndé tí ọ̀dà tí ò bá rọrùn yẹn lè máa gbà ní monday ọ̀gbìn àyàmìlẹ́bí kódà ti pé mẹ́fà ní ọlọ́run kó gbà máa ní pé jẹ́ ẹ̀lẹ́ gba àwọn ẹjọ́ jímà jẹ́ sáàpé èèyàn bá bẹ̀rẹ̀ láti monday monday tuesday wednesday thursday friday saturday ni yóò pé mẹ́fà tó èèyàn lè gba àyẹ̀lẹ́gbà bẹ́ẹ̀ tí tó náà wí ọ̀dọ̀ wípé kéèyàn má ṣe ìfọ̀rọ̀dù yọ́mù ìjọmá kó má dájúmá nìkan gbà ní àwọ̀ bóyá wọ́n dá ní o àbóyìn ló máa máa lówó wípé òun fẹ́ súnmọ́ lọ́nà ẹjọ́ jímọ̀tò ni òun fẹ́ ṣe eléyìí kò dáa eléyìí kò dáa àmọ́ ẹni tó bá wá nàzárọ̀ tó ṣèlérí wípé òun ó gbàwẹ̀ lọ yẹ̀sùn yóò gbàwẹ̀ pàyásà tó sì yóò lẹ́tẹ̀ wípé tó tẹ̀lé ìjọ ìjọ ìjùmọ̀ àbí tí ò bá máa nìkan lóko ọlọ́wọ́ gba alẹ́ àlẹ́ òun sọ̀rọ̀ àmì. Màlẹ́kù ìpínpín tó bá pọ̀ ìyọ̀ lè gbé fẹ́yìn kan òun torí yóò fi ju èèyàn kan lọ. Ògùn náà tànàbí sọ̀rọ̀ àtàlà èyí táwọn náà ní kí ni ó àwọn family members yìí àwa náà ní ìpàtà àjẹ́ ìgbàkápò ìṣẹ́lẹ̀ ẹ̀kẹ́ tí èyí ó gbà tí ó máa kó sí èlé sọ̀rọ̀ lánàá àti níbi kan náà ní pé tí àwọn èèyàn máa ń ṣe ẹ̀rí pé níjọ́ àwọn tó bá jẹ́ ìmáàmù ládùúgbò àbí àpá ọmọ ń lọ ìgbàká fún wọn à ń pe àkíyèsí ara wa wípé wọn ò kó fún wa pásítọ̀ rẹ̀ o wọ́n ń kó fún wa wípé ká ṣe ìsọ́ọ̀lù rẹ̀ ní pé ká kó débi tí ó yẹ kó dé torí pé ìmáàmù òun ni ó mọ àwọn tó ń tò lẹ́yìn rẹ̀ òun ni ó sì máa ní ti ẹni kálukú ìdí pé wọ́n ń kó fún wa pé ń sọ di ẹ̀tọ́ rẹ̀ sẹ́ tó bá pọ̀ ṣẹ́kù fámìlì tó pọ̀ ni ó dáa sí ìhòòhò kí o distribute ẹ̀ sí àwọn ọ̀nà tí tó pọ̀ tó lọ́wọ́ aláàlámù ìsọ̀wà mayẹ́kùn sọ̀rọ̀ lójú ẹ̀ ìlú olóògbé àjùgbà pé èèyàn fẹ́ ti ní bọ́ sí pé lọ sí ẹ̀rí ní bọ́ sí pé lọ sí pé ó dá fóònù àkùnjọ pé wọ́n ti mú ti ní ìjọba ní ìlú ọdún gẹ́gẹ́ bí ìjọba láti ṣe ní ayé àwọn ìṣẹ́ àwọn àgbọ̀ níbi ìlànà méjì láti fi wọ́n ti dẹ́kọ̀ wà ní gómìnà lọ́sùn pẹ̀lú àwọn ẹgbẹ́ Ìjọba ọ̀fẹ́rẹ̀ gẹ́gẹ́ bí àgbẹ̀tọ̀ ní lánàá lóòtọ́, wọ́n bá ti fún ìyàn ní àrí wípé ìdé ìwọ́n jẹ́ tí ó wà kí wọ́n gbà mọ́. Fẹ́lẹ́ ẹ̀sà fi ń kọ́rá nìyí kó lọ bá àmìrìlà tó tó tó kó má gba ìjàkámá orí tí bá lé lé lórí nídìí rẹ̀ ó ti ń jẹ sọ́ọ̀tùbá ní ti ń jẹ iná àkàlónà sọ́ọ̀tì ní ẹ̀rọ tó bá lè wọ́n tó tó ìlú àwọn ẹ̀dá dáa so tábà ti fún yan fi hàn sọ́ọ̀pù rẹ̀ àwọn tí a bá ti gbà tó bá pé òun gbà òun ó bá ẹ̀sọ̀ ń lọ bí fún ẹni tó náà mà ní kó nídìí rẹ̀ àmọ́ kó wá sọ̀rọ̀ rẹ̀ àìsọ̀ ìgbà káàkiri pétérì rẹ̀ kọ́lọ̀ ń kọ́rọ̀ wá lọ́rọ̀ ń bọ́ Okay, ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ni láti ibùn ìbáàdẹ́ ikú wọ́n láàrin oṣù lónìí àbí wọn ò róṣù lónìí láti òní ìyẹn ti lè mọ yọ jáka rẹ̀ tàbí ìlú ẹ̀rìn láì tààlà oníkayọ mandi ìdílé àbọ́jọ́ àlà sannde àbí kó jẹ́ ọ̀túnla mandi wákìtò ìfọ́láṣí jáka pẹ̀lú àsìkò yíyọ rẹ̀ àsìkò méjì wákìtò àlìjáwáì àti wákìtò àlòjò àsìkò tó pé ní ìgbàláyé wà láti yọ òní òní àti ọ̀la wáṣíkù dandan tí ò gbọdọ̀ máa yọ ọmọ oníjọ mọ́ndé kánikú mọ́ndé bá di ọjọ́ ọdún ìjọ mọ́ndé láti ọ̀rọ̀ bá ti kí àlùfáàjà ní tán sọ̀rọ̀tò sórí ìta títí tábí lọ ọdún ó ti di dandan ó ti di wákàtí mọ̀gbọ́ yàkùnmọ́ lọ́wọ́ ó ti dàsòkò tí ò ní freedom tó pọ̀ mọ́ àbí tó gbìyànjú kó tó di wípé wọ́n ó kírun pẹ̀sẹ̀ láti irú òní lọ ìyẹn ti lè yọ ìbá àjọ lọ́lọ́dún ìbá ti jẹ ọ̀tún lani ọdún ó sì lè gbé fún àwọn tí tí ó gbé fún láti òwe ọlọ́wà alẹ́ Ah, wow. Uh, Another question, contact the people who are involved. Ìgbé ní ìwájú àtọ́ ìkókà, ìgbé ní kókà, ìgbà àtọ́jú àti ìgbà ọ̀gbọ̀n àti ìgbà àti ìgbà ọ̀rẹ́. Ìgbé lè ṣe fún àwọn àwọn àjẹ́ tí wọ́n kókà sí ìgbà. Ìzákùnmọ́lọ̀ àfẹ́rẹ̀ ni. Ìpé ẹ̀yà kà, ìtàmàgbọ́ yìí ni pé ó ti ní pírẹsidẹ́ǹtì ńlẹ̀ sí kàkàdọ̀ àníwájú ẹ̀ tí tí ó kà ọ̀tí ẹ̀kọ́rọ̀ ń bẹ̀rẹ̀ wípé àwọn máa kà ìwọ̀n máa tẹ̀lé wa nínú sọ́rọ́tù ṣàlùkẹ̀yàmọ̀ látò harvard ìdánẹ́ká bìí ní tágẹ́rẹ̀ bìí láti fún tíkwá ní ọdún ní mọ́kàjú àwọn máa kà ìwọ̀n máa tẹ̀lé wa báyìí bá kọ̀rọ̀ ànáwó pẹ̀sẹ̀dẹ̀ kọ̀ọ̀ánà tí bẹ̀rẹ̀ wọ́n pé yẹ́kọ̀rà ma tí bá ti ń sọ ma sọ ìsànlọ́gbà pé ní kí ló fẹ́ wí so pàdó wí bẹ̀rẹ̀ kẹta tí ó ma wá wí wá ń tẹ̀lé wọn yẹ́kọ̀rà bísmì rọ́bì kàlẹ́bì falakọ̀ falakọ̀ ìdáná ní alakọ̀ yẹ́kọ̀rà wà rọ́bù kàlẹ́kọ̀ so ìtumọ̀ ayà ọlọ́wọ́ alam ìbéèrè ti alákọ̀ọ́ ta ni responsibility àti ọjà káwọn olùkọ́gbà alìmọ́ ibn àbí zẹ́rẹ̀ kẹrọ wà ní ọ̀rọ̀ ìmọ̀ òmìnà nínú tíra rẹ̀ ká ń pè ní mọ́tẹ́lù rìsáàlà ibn àbí zẹ́rẹ̀ kẹrọ wà ní ó ní wàlmùsùlùmù èèyàn lèyàn rẹ̀spọ́nsíbù fún ìnáwó rẹ̀ ìyó yọ zaka rẹ̀ jápa rẹ̀ ìyó yọ òmùdá pé ní èèyàn lèyàn rẹ̀spọ́nsíbù fún ìnáwó ẹ̀ èèyàn ń fún lóúnjẹ èèyàn ló ń gbé ọ̀bẹ̀yàn ló ti mu ló ti jẹ ló ti jẹ wá èèyàn yọ jápa rẹ̀ so eléyìí sì ni ìṣesí àwọn sálà àríkà àwọn sálà gbogbo àwọn sàájà nípa sálà gbogbo àtàwọn bẹ lọ́dọ̀ wọn kó dẹ̀ ẹrú wọ́n yọ wọ́n yọ jákà rẹ̀ hátà oyún náà Osman ibn Affan fábí ọ̀pọ̀lọpọ̀ ààrẹ àánú a máa yọ jákà fún oyún tó wà nínú ìyàwó rẹ̀ pọ̀lọpọ̀ ààrẹ àlàmsọ ìdáhùn tó ni èèyàn ó yọ jákà anybody fẹ́fẹ́ ní ó wà defendant èèyàn pọ̀lọpọ̀ ààrẹ mo Àlékún sàdà. Hmm. Ẹ̀bá lílé tó ti ní ọ̀tọ́ ti ní tó ti ní ọmọ tó wá wá báyìí bọ́ìbù ní àlejò ní. Hápò bèyàbà pé ní àbájá fẹ́ Okay. So how could the Yaba three days in Jamaica? So lẹ́yìn náà kò tí ìwọ̀n yóò rí ọ̀nà jàpọ̀ túnmọ̀ ní wípé irú ẹni bẹ́ẹ̀ jápa rẹ̀ sọ̀rọ̀ yẹn lórí ìrìnlókè ìdíkò yẹn ni a owó rẹ̀ àbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ láìmọ̀ṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà lẹ́sì fún wa àbọ́lọ̀pẹ̀ ní kí àtòjì ọlọ́pọ̀ jẹ́ kí agbòlẹ́ ní ẹ̀sìn ọlọ́pọ̀ máa ṣe yìí ní àgbàmọ̀ fún wa ìta àgbà ìpọ́lọpọ̀ gbà lẹ́sì fún wa tó wá lọ gbé ní ọ̀dájọ́ ọdún ká ń gbàgbé àwọn súnánù tó wà fún ọdún tọ́jú tó máa ń dè náà ní sábà gbé ká kí sí àwọn àdúgbò wa àwọn ọgbọ́n wa àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn fámílì wa lápapọ̀ ká má fi ẹ̀sẹ̀ ká ṣe ọdún ní bí a bá ń jẹ́ àánú àwọn èèyàn ìyó ẹ̀rọ sì gbà yẹn wípé ṣe nǹkan táwọn yẹn ń dẹ́wọ̀ ẹlòmíòkè máa pè pàápàá jùlọ ọmọ obìnrin wa kákíyèsí ẹlòmíòkè máa ju ọkùnrin wípé àwọn bọ̀ wá sọdún ní lọ́dọ̀ ọ̀nà ìyẹn fámílì ẹ̀yìn pè ní ṣe fámílì rẹ̀ ò ẹ̀dàpọ̀ ọmọ obìnrin kò gbọ́dọ̀ ní ọdún lọ́bẹ̀rẹ̀ kankan tí kì bá ṣe fámílì rẹ̀ ọkùnrin náà àwa ọkùnrin àwa náà a gbọ́dọ̀ àtẹ́ǹdì sí ẹnìbọ̀dì tí ìbá ti ṣe fámílì wa náà wọn tó dáwọ́ mọ̀lẹ́bí wa ọlọ́run bá lẹ́kọ̀ọ́ fún wa ọ̀sọ́mù bá wà sọ́nà àmì ní Muhammad fàájì ní wàsáàbà yìí wọ́n ní pé ká sí kárí ní títẹ̀ inshallah